أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أعزنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين ولا عاقبة للمتقين فلا عدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفتح الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أعطيكم الله سبحانه وتعالى ìtọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún àfáàwà gba olùfẹ́wà olùṣìkẹ́wà aṣíwájú wa anábíwa Muhammad sallallahu alaihi wasallam akíyàwó akọ ọdún akóyè dún ọlọ́njẹ́ àṣọpọ̀lọpọ̀ ọdún láìpẹ́ lóòdù náà ti ayé láti àtàlẹ́kùn imani ilé ni hútùbà kejì láti inú oṣù kẹwàá islam ọjọ́ kẹwàá oṣù kejìlá náà akọlẹ̀ hútùbà وعلى علف مودة من المسلمين كما تنتي الله لكنا وفيقت ودنك بين كنف يراوى كذلك الأمة المسلمين ilé ni kúta ń bá sọ̀rọ̀ lórí pé àdúgbò ọlọ́wọ́ ọba tó ṣe ọmọ fífà mùmí ní ọmọ ìyá kan náà ọlọ́wọ́ ọba tó ní àlùmọ̀ wáyé àlùmọ̀ kíkà ni kò sí okùn tó nípa tó máa ń sìn ìpapọ̀jú okùn ìsìlámù ọlọ́run bá tọ́lọ́ ní kí ọdún yìí ti 1441 tó sì ní ẹ̀gọ̀ kan wa ọdún náà ni wọ́n ń kárí láyé ọlọ́run pàṣán ní àtọ̀ pọ̀lọpọ̀ ọdún láyé oríire tó wà nù ọdún náà ní ìjẹ́mú tàbí ẹ̀gọ̀ kan ọlọ́ba lóyá mi ní Islam ajẹ́kọ́yé wa pé ìbẹ̀rù ọlọ́run dọwọ́ wa alábà pé ìtún ní kan jù nínú ìjọmọ̀ àyá náà ní ìjọmọ̀ àyá mùsùlùmí ọlọ́run sọ fún sọ́dọ̀ ìnama al-mu'minuna ikhwa فأصلحوا بين أخويكم لعلكم ترحمون اتقوا الله لعلكم ترحمون إنما المؤمنون إخوة ذلك المؤمنين أما يكنان فأصلحوا بين أخويكم إخوة رب ما سيئان وما يأيما سيئان رأي اتقوا الله إخوة رب لعلكم ترحمون إذا جاء الله وطعنوا المتحسن بك ولبا نعم الإسلام تقوى الله وذكر الله عند كل أحد مسلم ìpẹ́ ọlọ́wọ́ bá ọ̀rẹ́ni kí ẹmọ aláti ọlọ́pù gbogbo ọ̀n gúkè ní ọ̀n síkẹ̀ ní ọwà lè ní gbogbo lọ́pùpẹ́ náà fi láti ọlọ́wọ́ bẹ̀bẹ̀ wà lọ́mọ وقلنا لا أقلب ولا من سبع عظيم لا لعراو ولا من ترى الدنيا تأتي على ما يشتهي ويريد كوان الذي لا تحسن وبيعي مبكر ورفوني بيك وتحسي بيك ولا من جمع المال وتحول في الدنيا بناع يقول لي أولا تقوجه إنما السعيد ادعت لولي من عرف الله حق معرفه انت ملوبا تجد يا ملوبا ملوبا ما قدر الله حق قدري ان الله لقوي عظيم هذا اوين يوم ملوبا بطيق ملوبا كتام ملوبا ملوبا الين لين لولي جاءوا اتخذوا امتاك اللون جاء علم التعرف ملوبا ولو في ياك لا ينال الله لهمها

ìgbẹ́ afọ́nà mọ́sìn àwọn ìgbẹ́ mọ́sìn gbẹ́gbẹ́ mùsùlùmí wọ́n tó bá rẹ̀ sí mọ́mí ní ẹlẹ́kẹta ògbí gbogbo pípa ní kíyàn jíkí ní mọ́sìn ó bí wa wàtí fi sahih ó wá nú hadithu jíkí ọ̀rọ̀ sọ̀rọ̀ sẹ́lá wá pé inna Allaha la yanzuru ila suwarikum wala ajsamikum wala ila àjíjáàbìkù ọlọ́run bá kò ní wo ọ̀gá ni ó kúrú ni àbí ọyọ́ ọ̀tọ́ra ní ọ̀fọ́kọ́ ọ̀tọ́ ولكن ينظر إلى قلوبكم وأعمالكم ولو وكاهي إخلاف فإيكاهي متابعة مبا سنمو كل مواسيح عائشة رضي الله عنها المواضع في إن صدقة دفعت في رجل الرحمن قبل أن تقال يد الفاعل كما فهم بلع الوقت إما فهم الكفر الوقت دواء ببلع يكون في ضلوبة إن الله عز وجل ذاك إن فلك إن الله بخلاف تقع في يد الرحمن يدعو الله مع الرحمن قبل أن يقع على يد الساعر قولوا بره إما باني أنا كان دوية لك من الله بمكان وفي أي كان الله قبل أن يقع على الحقوق إليه رواه إمام ابن مجع ثم ابن مجع وبعد الاتفاق كان من الكلام في واقفين اتيت الله وبعينا الكلام كلمة الله سبحانه وتعالى رب تانشي مما ظلم عجو الأحباء أنه كما لأنتم تظواهركم بالملابس والطيب ما جدتم على سبعي الجبلات كما يوع أول تحريت أول بحالة أول إن الله لا ينظر إلى صوركم ولا كلام ويو راك ينظر إلى قلوبكم وأعمالكم أي جوا نقوم ينفعو كلام برا إنا ونقلوب صنعك ونسلسل دعاها ونقلوب إذا تلاها بالنهار إذا جلاها والليل إذا يكشاها والسماء وما بناها والأرض وما تعاها وعلم ونفسه وما تواها ألهمها فجورها وتقواها وأنا كني قد أفلها من زكاها قد أفلها من زكاها أنت تقول الصلاة ما تقول بفوق تناما الله إليه لجري قد أفلح من زكاها أنا قد خاب من زكاها أنت بس قصودة من بدوتي مية دوتي ما يعلم مسلمين مية دوتي في على ثلاثة ما يعلم مسلمين من دوتي وقد خاب من زكاها علم الأسولي بنت ولما هذا من الإسلام شيء كالفعل سنة شلوبة الرابع من شكره وذكره عندنا شلوبة عندنا شلوبة lílo jíri o òun náà ló kí ọmọ mi ó gbọ́nà ayé ìgbà kọ̀ tí ó sì bẹ́ẹ̀ eléyìí ó ṣọ́ tilẹ̀ ayé tó wá ní wọ́n àtẹkónú kálẹ̀bí ní mùsùlùmá àfàǹsá ọmọ àǹfúsà òun kùlá ikọ̀ ọmọ olùfàṣẹkùn lọ́wọ́ èyí náà kí ó tàbí ọlọ́wọ́ bá o ó sọ nípa wọn náà ń pèlè orí ara wọn wọn ń kúlẹ̀ ayé jọ wọn ń kúlẹ̀ ayé jọ wọn rántí lẹ́sẹ̀ náà mo rántí kí lásìkò mo sì dára nínú wáyìlú lùkúlẹ̀ ọ̀hún bí kí ló máa dà alẹ́bí jẹ́mà àmàlà wà àdàdà ọlọ́run ní ibi ibi lọ́lọ́run kó máa bá gbogbo tí ń gbìyàn lẹ́yìn fún gbìyàn alẹ́bí jẹ́mà wa ń kó lọ́kójọ àdàdà ni wọ́n ń kàkiri mo ti wọ bílíọ̀n mo ti wọ tírílíọ̀n mo ti wọ kiri báyọ̀ lọ́wọ́ abẹ́mi ẹ̀ ó bá ní sèṣì lò ṣẹ́ lórí ẹ yóò àrí pé gbogbo tó fi ní àwọn olùmí ẹgbẹ́ ẹni tó kó olókòlé ayéjọ mo ń gá kò ní máa rántí ní mímọ̀ nílé ìjọba mímọ̀ níjọ ẹran sàrẹ ní òkújọ wàhálà àwọn tó ti fi kọ́ náà ní òjò wọ́n ráyè sílọ̀ ọ̀bọ̀ a máa ń bí ọ̀tẹ́lẹ̀ ní èmi tó máa ń rí báyìí mérí báyìí èmi ti rí báyìí mi ìwọ́n ti lé èmi máa mi ìwọ́n ti lé báyìí lè báyìí lè ó sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ ìjáṣe ìrántí ọlọ́ọ̀bá kí lè bá sọ ìnira kúrò nàìjíríà lè dì ọkàn ọ̀bálẹ̀ máa ni ó gbára kó ń kọjú náà lọ sí ìkọrin yóò lò 10 hours 12 hours yóò gbára láti àárọ̀ bí 7 lẹ́yìn iṣẹ́ ẹ̀kù sí dé lọrin ìwọ́n gbé 4 hours إن الله أول فاكا لمن حارج عن ذكره نيرا سرو الله ربي قلب فنجبت أقوص في الصلوبة الله ربي ومن حارج عن ذكره فإن لا أمجمعين جنكا ونحشره يوم القيامة أعمى فذلك أي مبوهلا يي ذلك يا ما يوعد جلفه قال ربي لما أشدتني أعمى وقد كنت بصيرا الله ما كده أن يتواجبه ولا يمرنا لقال كذلك تلك آياتنا فنسيتها bẹ́ẹ̀ àwọn àmì ọlọ́wọ́ abẹ́ ìgbàgbé wọ̀ kàdáríkà yóò mú tó ń sà náà dẹni àgbàgbé lónìí bẹ́ẹ̀ mìíràn islam ìgbàna ti ọlọ́wọ́ bá àwọn afádà gbogbo alayka bi zikrillahi fi kulli lahdatin bá fi kulli lahdatin gbogbo ìmí òkè àmà àbà àbù ẹrú ọdún máa rántí bàáìmìn láàrin lórí àpòlísà pòlísà orí bẹ́ẹ̀rẹ́ oníṣọ́t ọlọ́dúnláwà nínú àwọn tó mọ̀ rántí ọlọ́ọ̀bá ní gbogbo ìlúkọ́yìn rahim ọlọ́à inú àwọn àfáàbà ó fi yíwa pé ìrántí ọlọ́ọ̀bá ní àwọn àǹfààní tó pọ̀ ìrántí ìrántí ọlọ́ọ̀bá yóò rí àwọn àǹfààní ayé àti àkíyàmà ọlọ́ọ̀bá dáwà náà tó mọ̀ rántí ọlọ́ọ̀bá náà ọlọ́ọ̀bá ìlúkọ́yìn wa lọ pé nínú nǹkan tó máa ṣe fún ìrìnkú ọlọ́ọ̀kọ́ لا بذكر الله تطمئن القلوب الله سبحانه وتعالى يفك ابو بدر سنتلوب يفك انا تله nínú orí tí wọ́n máa ti fẹ́ ìrántí ọlọ́ọ̀bá nù lẹ́yìn náà mẹ́sìn ìrántí ọlọ́ọ̀bá ilé ìlọ́wà láàyè anábíwá Muhammad sallallahu alaihi wasallam ó ní ojúwe ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀bá ojúwe ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀bá bí alààyè òkú ni ẹni tí ń ṣe ìrántí ọlọ́ọ̀bá eléyìí ní alààyè òkú èèyàn gbẹ́nà tó gíní ẹgbẹ́ tẹ́kì ní ti ọlọ́ọ̀bà rábí man ṣakka nafsa zikirahu wa an karfi lafi zikiri yan tó gírí ayé náà ìgbà tí máa rán tẹ́lọ́ bá ń gbogbo bá tẹ́lọ́ ọkùnrin ahán rẹ̀ pẹ̀lú rẹ̀ tẹ́lọ́ bá bẹ́ẹ̀ ń kí ní máa ṣe lẹ́yìn irun kọ̀ọ̀kan yìí gbogbo kaba ti kaba sí Allahu akbar Allahu الله la ilaha illallah Allahu akbar Allahu akbar alhamdulillah irham سورة ابن قيم ذكر ابن قيم أكثر من مئة فائدة أجوا برول أبوه أكثر من مئة فائدة كما ريد بذات يلوبا إلوه هنا يد الرحمن نوايا نولوبا ويقول الشيطان ما ليش يتوسط دينا فيها máa ṣètò ọ̀run máa bẹ̀rẹ̀ sáyẹ̀ ìjọba ọba ni látòjúwe alẹ́bí muhammad sallallahu alaihi wa sallam ní ẹ̀fẹ́ kó nulé rẹ̀ bíkẹ́sì tẹ́lẹ̀ ní bisimilahi tawakkaltu alallahi wala hawla wala quwwata illa billah àwọn èsù yìí wẹ́rẹ́ wẹ́rẹ́ ó máa yàgò fún yẹn ẹ̀ mẹ́kọ̀ ló ti gẹ́wò rìn wọ̀ ẹ̀ mẹ́kọ̀ ló yàtọ̀ lè ṣe ìtọ́ kí máa lè ṣe tó jẹ́ bẹ̀rẹ̀ sí ويكتب المحبة يكونين تلك المحبة فرجيني في ولو مسكين هو تعرف أنا أقول لك أنا أقول لك أنا أقول لك أنا أقول محبة لي ولا تقع ذلك يلون تنشيني يلون تعجب أن تقول لا وإنها ممكن أن نجد الواقع إما مجد الواقع بيورث المحبة المرأة التي هي روح الإيمان الإسلام وأنا كي نفسي الله نفسي هنا نفسي الله سبحانه وتعالى فهو أصبحت يورث المعرفة والإجابة يجي ما تقوم يوم هرس الأوجه يوم هرس كلاء الأكاديمي ثم تقوم بآه أولي تلوش من قوة والأصل يوم ديك ما نسي الله بعد ويحط الخطايا يوم حرام شيك ويرفو درجات يوم ذكني ثم ذكني ما درجات درجات هذه الوحشة هنا ما جوا ما نسي أنت بابا علوم وحفلوري وحفل ولوبا eléyìí ni díẹ̀ ní kúbúlà tó ní ọjọ́ akẹ́wà fọdún àkóyè dùn lọ́wọ́n ti kàṣẹ ọ̀pọ̀lọpọ̀ tó bá yọ lọ́ọ̀bà àǹtẹ̀lẹ́ wọn bá sùkúránù bàálà ìgbọ́n ìbílẹ̀ ṣe oníkàbílẹ̀ ti fọlọ́ọ̀bà àwọn àṣẹ wa mẹ́ta foríjì